أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون ولقد, أخذ ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد ذا عذاب شديد إذا هم فيه مبلسون أصدق على الله سبحانه الحمد لله إليك في آنوة أصدقاء رسول الله ilé ilé jẹ ọjọ́ kẹtàlélẹ́ni ogún àti tírì nínú oṣù rọ̀bọ̀dán ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta ìjọba. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú náà tafsiri surati al-mu'minun níbi tọ́lọ́wọ́n ọba tó ti ń dé sí ọ̀rọ̀ padà láwọn ọ̀sẹ̀ bọ́ tọ́lọ́wọ́n ọba sì tún ń bá wọn wí wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ ikú ti jẹ́ káwọn ènìyàn ronú sí Al-Qur'an já sí wípé irúfẹ́ olùkìlọ̀ yìí òde wá bá wọn rí àbí wọn máa nẹ́bí láti lẹ́bí ní wọ́n ti ń ṣàtàkùn rẹ̀ àbí wọ́n ń pè láti wín òtítọ́ là nẹ́bí jẹ̀ mú wa ṣùgbọ́n wọn kọ́ tòlótó tọ́lọ́mù bá tẹ̀lé fẹ́ẹ́ nú wọn gbogbo sánà ọba bàjẹ́ ilẹ̀ ọba bàjẹ́ ìjọba tó wà náà àwọn wọn sọ ní ìgbà yìí pé àwọn tẹsí wọn ló ń kọrí jà àwọn kàtàrà jọrọ bí kàṣà yìí wọn ò wá kàyọrọ láàmì sí i. خرجا فأرادوا أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين اللهم يا أم تسألهم خرجا الحسن البصري رحمه الله تعالى ونتمر لك ọlọ́run sọ fún ànàbì sallallahu alayhi wa sallam wípé sóun bí wọ́n ní kárìjà kárìjà òun náà ní ajọ́rọ́ sóun béèrè owó àgbékalẹ̀ kan lórí pọ́ńjíṣẹ́ fún wọn ni sóun béèrè lọ́wọ́ wọn ni kàkàrà àjọrọ̀ bí kàkàyè àti wípé ẹ̀san èyí tọ́lọ́wọ́n bá máa san ó lóore jùlọ ìyẹn ni pé má bí wọ́n ní òjòrò. owó ọ̀yà lórí iṣẹ́ ń jẹ́ má bèèrè nǹkan kan lórí dáwà rẹ kó ń lọ síbi òdodo bí kò já sí pé máa ní ẹ̀sán tọ́dọ̀ ọba adẹ́dà wọn nírò jọrọ ọlọ́run ọba wa ta'ala ọlọ́run ní بِمَا سألتكم مِنْ أَجْرٍ فَهُوَ لَكُمْ إن أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ الله ني àní sọ wípé mi bí léèrè ọ̀làádà kan ẹ̀sùn kankan èyí tó já sí pé wàá fún mi nítorí pé ládàá mi àti ọlọ́run mo ti fẹ́ gbà ọlọ́run tó sọ láàyè mí kún máa àṣàlùmọ́ alẹ́ ìdí mi ayẹ́ ọ̀ kọ́má ànàmìnà mọ́tàkà lè fi oye. أسألكم عليه من أجر وما أنا من المتكلفين قل ما أسألكم عليه من أجر wàmá ànánínà ìmúṣàlẹ́fín. ọ̀rẹ́ pé mi ò fi léèrè làágà kan àfẹ́sẹ̀ kan lórí bí mo ṣe ń pè é lọ síbi tọ́lọ́wọ́n ọba wàmá ànánínà ìmúṣàlẹ́fín èmi ẹ̀ sálábà bọ̀ ibi tẹ bá kẹta ṣe wá àti fún ìtẹ bá ti ń lónìí kẹ́nìkan tó máa ń kọ́ fún àwọn èmi ò ṣe mọ̀tàkà ṣe bí náà ní ìlànà tẹ́tẹ́ bọ̀ yín lọ́rùn ọlọ́run sọ láàrin èmi tó lá asálùkún àlejì ẹjọ́rọ̀ ìlànà mọ́wàá dáadáa ẹ̀yìn tó قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى عرض أبني أبيلي للولي إسلام باتم نفير يسنك الله داري حقيقة نفيا وفاميلي كوبا إسلام كفوا كاسم نفير قالوا صلاة يميت وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا فهم مهتدون قد أقول كوا من أقصى المدينة دفيلو يسعى أنصر بوانيه Ọ̀la ya kọ̀wò mi tàbí òyìn mò ń sọ ní. Mo ti ń sọ náà ní pé ìjọ mi ẹsẹ̀ ló ti ṣe ọlọ́run ọba ẹsẹ̀ láwọn ọ̀rẹ́ńtẹ́ ọlọ́run. Ìtàbí òun man la yas'alukum alayhi man láwọn tí wọn ní bí irúfẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run wá sọ láàyè tó bí wá pé ànàbí láyè ṣáàlù ajẹ́rán ويدعون إلى صراط مستقيم أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين ثم بيولي خارجا لذاك من أم جازي بسان لدار لولو رجلو هو خير الرازقين اللهم الله لا كما قسم وإنك لتدعوهم إلى صراط مستقيم إنك لتدعوهم إلى صراط مستقيم وإنك لتدعوهم إلى صراط مستقيم. النبي صلى الله عليه وسلم Dájú ìwọ ibi tó máa pè wọ́n lọ náà ní ojú ọ̀nà tó dúró dọ́gba. Wà iná lẹ́sìn ìlàlá mínú náà bẹ́lẹ̀ àfẹ́rọ́tì lágbàá ti bò. يؤمنون بالآخرة عن وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون سبحان الله وينسون إبا بسيطة عند القيامة لناكبون عن الصراط أمام عرفنا ويقول رجوع في الضوء الإمام أحمد رحمه الله تعالى ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم أتاه فيما يرى النائم. هذا رجل بيت الله. هو أبا يروم تيجي من ملكان àwọn màláíkà méjì وقعد أحدهما عند رجليه ọ̀kan náà màláíkà yẹn ó jókòó والآخر عند رأسه ìkejì jókòó sí gbèrè وقال الذي عند رجليه للذي عند رأسه èyí tó jókòó sí di ẹsẹ̀ rẹ̀ méjèèjì ń sọ fẹ́ tó jókòó هذا ومثل أمته olùfẹ́rẹ́ ni gbàpẹ̀rẹ̀ rẹ̀ lélẹ̀ àti àpẹẹrẹ قال إن مثله ومثل أمته قد سيرافع إلى النبي أتجاره ومثل قوم كفر من سهوا إلى رأس مفازة حيو قد أبي أقير إجاقنا تصار نوال لسجي بيوري قطع لم يكن معهم من الزاد ما يقطعون به المفازا ولا ما يرجع ما وما لا يرجعون به ولا ما يرجعون به ولا ما يرجعون به فبينما هم كذلك إذ أتاهم رجل في حلة حبره فقال قال أرأيتم إن وردت بكم رياضا مرشدة ورياضا Ọ̀hìyá gbọ́n wíwá kẹtàbí òun ní. Mo tún àmú ìwọ̀nú àbàtà kan tó sí wípé ìyẹn máa rẹ̀ ń gbẹ́ níbẹ̀. Ẹ tẹ̀lé mi lọ. Sọ̀kan lónà àmì. Wọ́n níbẹ̀ rí. قال فانطلق بهم فأورثهم رياضا Màṣíbàtà wáhíyá gbọ́nrí wa á. Ó ní wọ́n bá tẹ̀lé lọ, ó wá mú ọwọ́ ní àbàtà oníkòkò yẹn èyí tó ṣe pé omi tó lè tẹ́ni lóun bẹ̀rẹ̀ Bàákàlù wà ṣẹ́ríbù wà tẹ́mi lóun. Ẹ wọ́n jẹ, wọ́n mu, wọ́n bá tóbi gbìngbìn. Kọ́lá làhún. Ọwọ́ sọ fún ọba yìí pé. Àlám àlùkọ́kùn aláàtí kàlìhàlì. Ẹ ó ní ṣe mi ti pàdé yín lórí ìṣesí yẹn ni. Làálítòm ní ìnwàrọ̀ tòbíkùn ríyá bọ́m rọ̀ṣíbà kan wáyá bọ́m ìwá ànàntẹ̀tẹ̀ Wọ́n ní bẹ́ẹ̀ فإن بين أيديكم رياضا أعشب من هذه ó ní ẹwájú ń sọ fún yóò tún wà wájú ní àpàtà kan tí kókó rẹ̀ tó pọ̀ jẹ́ ìtẹ́rí lọ. وحياضا هي أروى من هذه فاتبعوني. àpàtà mi tún wá wà tó ń fún lè tán ní lóògbé jẹ́ ìtẹ́ mú tẹ́rẹ̀ ń gbé yìí lọ tẹ̀lé mi. ọ̀ọ́lì. Àwọn kan náà wá sọ láyé pé, wọ́n ni á ah, òótọ́ lànẹ́bì sọ, àwọ́ ọ̀pọ̀lọ́ ànẹ́bì jù wa. Wọ́n láwọn mí bá sọ wípé, wọ́n láwà ti yọ́ ní tí wọ́n tó ṣe yìí, á dò lórí bẹ́ẹ̀. Àti kó ti rí nìyẹn, ànẹ́bì sallallahu alaihi Tùmá wọn ní àwọn aláìní gbàgbọ́ síjọ́ pẹ̀lú àlùkò. Àrísìrọ̀ sí lákàkí bú. Àwọn fi kú lójú ọ̀nà yẹn, obìnrin yìí pọ́lọ́ wọn bá mú wá sìnrìn sí fún wa. Àwọn àlèlè kò fárí àwọn ìṣe tí àwọn aláìní gbàgbọ́. Àwọn ó fi wọ́n yẹ̀ kó lójú ọ̀nà tó dúró déédéé. Bọ́lá فلجوا في طغيانهم تعمهون ولو ولو رحمناهم وكشفنا ما بهم من ضر. Ọlọ́run ní tá a bá kẹ́ wọn, ìnira tó wà fún wọn, a tún gbé ìnira yẹn kúrò. للجوا في طغيانهم يعمهون wọ́n sì tún takú tí wọ́n máa dààmú dààbò nínú kọjá àlá wọn ọlọ́wọ́n bá sọ̀hánà ní múrọ̀ wá nípa líle wọn nínú àìní ìgbàgbọ́ wọn pé kódà kọ́lọ́ ń gbé nira kú òkú wọn tí wọ́n wá fún wọn lágbẹ̀yà lọ́pàá wọn ní kọ́lá àlùkò àánú wọn kún tẹ̀síwájú lẹ́yà ní ìgbàgbọ́ wọn kún ká gidi náà ní. wọ́n ní bọ́lá tuntun sọ nínú àyà mi ti wà láwọ́. ولو علم الله فيهم خيرا لأسمعهم. àti tó lọ́n bá mọ̀ fi dáadáa la àsùnmá àrùn ọlọ́run ọdẹ wọn gbọ́ kùránì yẹn ní gbígbó àgbọ́lé àgbọ́lò. wọ̀lọ́wọ́ àtúnmá àhún làtàwálà òwò hún lọ́rí kú. kọ́lọ̀ ń bá tẹ̀ wá fún wọn gbọ́ tí èmi àti pé kádàrà kú ti kò lórí wọn látàwálà o. wọn ò yẹ yín padà kọ́lọ̀ ń bá fẹ́ rere fún wọn yóò fún kùránì lọ. ọba tó wá fún wọn gbọ́ làtàwálà o lórí kárà àkútó ti kò lórí wọn wọn á wá yẹ yín padà wàhún mọ́ ìdúnà wọ́n kà sẹ́rí fún bí àlùkò àmì ẹni ọlọ́run sọ máa yá mi ọlọ́tara inú ìkú alàmìnárì ولا نكذب بآيات ربنا نكون ولو ترى إذ وقفوا على النار فقالوا Ọlọ́run ní tó bá rí nígbà tán bá dá wọn dúró síbi iná, يا ليتنا نرد ولا نكذب. Wọ́n ni wọ́n Èdè tí wọ́n dá wa padà sáyé àní pè nírọ́ mọ́. Àlùkọ́ àní ìta pè nírọ́ àní pè nírọ́ mọ́kọ́ dá wa padà sáyé rẹ̀. Àti pàṣí wà nínú àwọn tó nígbàgbọ́ lódodo ọlọ́run tó بل بدا لهم ما كانوا يخفون من قبل tó fi ń pamọ́ sí pẹ́ Afẹ́ ni gbàgbọ́ tàbí pamọ́ yìí kì yóò. Ẹlìmọ̀dá aláhùn máa káànú yóò fún náà ní kọ́dé. Yóò tó fi ń pamọ́ ti pẹ́ sí pẹ́ máa kílẹ̀ sí wọn. Ọ̀làwòrò dú làádùn ní Wọ́n fẹ́ ní kọ́lọ̀ ń padà sáyé ni kọ́lọ̀ ń bá padà sáyé làádùn ìmọ̀nù án a tún sẹ́rí sí wọn tí wọ́n náà máa dé bí ẹni náà ní gbàgbọ́ náà ni. wọ́n iná ńlá káàrí bó. àpárọ́ ni wọ́n ilé ìgbẹ́ nípa ìmọ̀ èyí tọ́lá wọn bá ti ní dìmọ́ láàyè fúnnù pẹ̀lú ohun tí ò ní rí bẹ́ẹ̀ fáwọn ènìyàn wọn lọ́wọ́ ká nẹ̀ka ìfàyẹ̀ kúrò wọ́n bá sì rí bẹ́ẹ̀ bóòlù ti jẹ́ bẹ́ẹ̀. àwọn àgbà látọ̀dọ̀ tó lẹ́nu abá sọ́ni kó tó mọ́ fi lọ́wọ́ ọ̀rú ọ̀bí mọ́ láyọ̀ kúrò àdá. Gbogbo bábá ti rí láwọ́ bẹ̀ tó ń tí ò ní rí bẹ̀ láyé láyé ni. Àwọn ọ̀dọ́ lápọ̀dà kọ́ náà ń bí ládàbí ọmọ ìtàkà ní ìrọ̀ fi yí ọmọ ẹ̀sán rọ̀ ẹ̀rọ. في العذاب فما استكانوا لربهم وما ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون اللهم أتبعهم أدنوا فلويا أنفسك أولي سبيسي جايس عيام أمالدي أفضلهم Wọ́n sàkánú nírọ̀bì hìn. Ẹ̀wọ̀n wá tí ẹ̀ wọ́n sàkánú mọ̀ fáyẹ̀ lẹ́dà àwọn arábítù kọmọ. Wọ́n máa yá tábọ̀ rọrù. Wọ́n tún ké sọ́lọ́un bí ọlọ́run màláwá o. ní hatta idha fatahna alayhim baba za adhabin shadid. Ìdá àwọn fi إذا فتحنا عليهم بابا جعل من شده حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون Ọlọ́run lára ń dá wọn mú pẹ̀lú yà. Wọ́n wá fáyọ̀ ọlọ́run, wọn ò tún bẹ lọ́run. Ọlọ́run tó tún sọ láàyè mi ọlọ́wọ́lá yìí ti já àwọn bá súnà sábọ̀rọ̀ wọ̀lá yìí wọ́n ṣàfikún lóògùn tó bá yìí fi ń gbà tí àwa wá dé bá wọn ni. ọlọ́run àwọn ọ̀fẹ́ wọn ti lé ibùdó àbí hasim látọ̀dọ̀ abdullahi ibn abbas wọn ni àbúrò sùfìyàn lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run nílẹ̀ muhammed ọlọ́run yọ àti mọ́lẹ́bí. ọ̀fọ̀dà kanna alhaz yáni lùwádà ìrún ẹ̀rẹ̀ là ń jẹ báyìí ebi ti dé.

Allahumma àìní alayhim Ọlọ́run rẹ̀ mí lọ́wọ́ lórí wọn, ìyẹn ni ó fi mú wọn, irú ìyẹn ọdún méje tó mú àwọn èèyàn yóò sí fojú omi. Ìyẹn ni tún wá dé, ó yẹ kí wọ́n ké sọ́lọ́ ké sọ́lọ́ ọlọ́run ni hàtà ìdá fàtà àlẹ́yìn kábà ń gba àdábí ń ṣẹ̀dí hàtà ìdá fàtà àlẹ́yìn kábà ń gba àdábí ń ṣẹ̀dí ọlọ́run ni àfi wá padà sílé wọn lórí ẹnu ọ̀nà oníyà ìyà tó lè kókó wọ́n wá dẹni tó jù kan lẹ níbẹ̀ ìyẹn ni pé káàtì ọlọ́run ọba tó wá sí bá wọn àlèkè á máa dé ọlọ́run wá fi ìyá rẹ̀ mú wọn wọn tí wọn ò lérò nígbà yẹn abúlà fún mi kú lè xẹ́rí ọjà kà kó nínú gbogbo ìdẹ̀kùn èròǹgbà wọn wá gbé yẹn bí iná láàbò kí á tuntun náà tẹ̀síwájú nígbà tó tó fi lọ́la insha Allah ta'ala. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك